ọmọ wa ni Sunday Igboho ọmọ wa ni Nnamdi Kanu ó oh, bàbá ó oh, à ah. ọmọ wa ni Sunday Igboho ó oh, yá o ọmọ wa ni Nnamdi Kanu. wọn kì í ṣe Ghana yòrò nàìjíríà ní gbogbo wa ọmọ ìyá kan bàbá kan ní gbogbo wa. ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn ọba Solomoni lẹ́rí tó jáde sọ̀rọ̀ tó tún kọrin nígbà tí ó ń bẹ president buhari láyé ìgbà tí wọ́n wà lórí àlééfà ẹ pé à ẹ dáríjì olóyè sunday igbòho ṣá àti nnamdi kanu àmọ́ ìbéèrè ńlá kan ló wà lọ́kàn gbogbo èèyàn pé àhàhà ó ṣe báyìí ó bẹ president buhari kí ló dé tó tí ì bẹ tinubu tó ṣerú rẹ́kọ̀dù yìí fún president tinubu kí sunday igbòho lè rí òmìnira pátápátá láti padà wá sí nàìjíríà kó lè fún màmá tó dolóògbé ní ayẹyẹ ìsìnkú tó wà befitting èyí tí ó yẹ wọ́n ẹ wá wò ó pé kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀ kódà èyí tí Àsárì Dòkúbọ̀ ń ṣe gan ó lágbára èyí tí wọ́n ní Sunday Ìgbòho ṣe lọ kódà èyí tí Àsárì Dòkúbọ̀ ṣe ó lágbára ju èyí tí Sunday Ìgbòho ṣe lọ gbogbo alárí gbogbo bí Àsárì Dòkúbọ̀ ṣe máa ń kó àwọn sójà tiẹ̀ lóríṣiríṣi ammunitions rẹpẹtẹ gbogbo àwọn submachine gun àti gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń jagun tó máa kó sílẹ̀ tó máa pàtẹ́ sílẹ̀ ń ta ẹtí gbogbo èèyàn sì ń rí lórí íńtánẹ́ẹ̀tì àmọ́ olóyè Sunday Igboho ṣàwọn máa ṣètò yìí o ẹ kò ní gbogbo nǹkan tá à ń sọ yìí o kò níbọn kò ní àwọn sójà tó kó sílẹ̀ o ẹ tó fi di pé ọ̀rọ̀ ẹ̀ di bó ṣe rí yìí ẹ síbẹ̀ ẹ jẹ́ kó wá sílẹ̀ Nàìjíríà èyí kà màmá o kí ló dé tí gbogbo àwọn àgbà Yorùbá ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ̀tọ́ ń ṣe bí ẹni pé wọn ò rí nǹkan tó ń lọ ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé pé kí Sunday Igboho lè tètè padà wá ó lè wá ṣe ayẹyẹ ìsìnkú fún màmá ẹ jẹ́ ká gba Sunday Igboho láyè láti padà wá sí ilẹ̀ Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè bẹ President Tinubu gbogbo ẹ̀yin àgbà Yorùbá ọmọ Yorùbá náà ni President Tinubu ẹ bá wọn sọ̀rọ̀ kí àyè lè gba olóyè Sunday Igboho. welcome to Cross Blog TV remember to like share and follow us ọmọ ẹni kò ní burú títí títí ká lè fẹ́kùn pajẹ bẹ́ẹ̀ ni yorùbá sọ ẹ gbọ́rọ̀ tí ọba solomoni ẹ̀ tó fi kọrin ẹ̀ lórí bí ìjọba ṣe gbọ́dọ̀ fa àwọn méjèèjì yìí mọ́ra Sunday Igboho àti Nnamdi Kanu wípé ọmọ nàìjíríà náà làwọn méjèèjì bó bá ṣe rí ẹ dáríjì wọ́n. ní tí ẹ ní kàkísà níta ìtàn ẹ má pa àwọn ọmọ ológo yín mọ́. ó bàbá ó à ìyá mi ní jẹ́ mi á kàkísà níta ìtàn tá a bá fi ọwọ́ ọ̀tún gbọ́mọ wí á fi tòsì fà á mọ́ra gẹ́gẹ́ báwọn yorùbá ṣe sọ òun náà ni ọba sọlọ́mọ́nì fi ránṣẹ́ sí ààrẹ buhari nígbà tí ààrẹ buhari wà lórí àǹfààní náà ni ó tún sọ yìí ó yẹ kí àwọn àgbà yorùbá ọ̀tún wọn lè ní sí wọ́n sì wá ọ̀nà láti bá ààrẹ buhari president tinubu sọ̀rọ̀. bá mọ wíwọ́ yẹ ká fi tòsí gbà pa mọ́ra kí ọmọ wa ni Sunday Igboho ọmọ wa ni Nnamdi Kanu ó bàbá ó àá ọmọ wa ní sọ́ọ̀tì tó ó yá o ọmọ wa ní nàkọ́dé kì í ṣe Ghana Yorùbá Nàìjíríà ní gbogbo wa ọmọ ìyá àkọ́kọ́ bá kan gbogbo wa fún mohammed ogunwusi látàrí gbogbo ìgbésẹ̀ tó gbé ló kí ilẹ̀ yorùbá ó lè gbòmìnira ó lè kí ilẹ̀ yorùbá mọ́rẹ́yìn ló kí ilẹ̀ yorùbá ẹ̀sẹ̀kẹsẹ̀ tí wọ́n lọ sẹ̀ buhari dáríjì wọn. ó dàlú ẹ̀sẹ̀kẹsẹ̀ wọ́n lè sẹ́. ń bá ọmọ ẹni wí ó yẹ ká fi tòṣì pamọ́ra ó dà ló ìyá bá mi ọwọ́ nọmba ọ̀rẹ́ wí. alàgbà yìí ní kátàríjì àwọn méjèèjì yìí ṣé pé ọmọ nàìjíríà náà ni wọn kì í ṣe pé bóyá china ló ti wá àbí Czech àbí Kenya kódà gan tó jẹ́ kẹ́ńyà ní áfíríkà náà ni ká má ti wá sọ àwọn tó jẹ́ ọmọ nàìjíríà pé tá a lè dáríjì wọn. ẹ̀yin ọmọ ìyá ilé Sunday Igboho ó dàlú ẹyin di ẹsẹsẹ ọmọ ìyá ilé Sunday Igboho ó ní ọmọ nàìjíríà. kílẹ̀ rògbò wá fà á tí ọba Solomoni ò ṣe tí ì ṣerú rẹ́kọ̀dù yìí fún president Tinubu lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti Nnamdi Kanu ẹ̀yẹ̀ yàn kò jẹ́ bó ti jẹ́ ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.